الذي الإنسانية بأفضل نبي بعث وأكرم رسول أرسل أحمده تعالى على جميع نعمه واسأله المزيد من فضله وكرمه وأشهد أن لا إله إلا الله الرؤوف الرحيم الكريم الغفار وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبي سيد ولد بني آدم وأفضل خلق الله وأفضل خلق الله إن ذكر المرسلون فهو إمامهم وإن ذكر النبيون فهو خاتمهم الرحمة المهداة والنعمة المسداة والسراج المنير والنور الباقي المبين والهادي بإذن ربه إلى صراط مستقيم صلوات الله وسلامه ورحمته وبركاته عليه وعلى آله وصحبه المتبعين لنهجه المقتدين بسنته وعلى من سار على نهجهم واقتفى واقتصر على طريقهم إلى يوم الدين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل أيها المسلمون واتباع سنة نبيكم محمد صلى الله عليه وسلم ومعرفة سيرته في كل أمر من أموركم وفي كل وقت وفي كل زمان من أزمانكم فالله سبحانه وتعالى قد أمرنا بذلك ولم يعين له وقتا ولم يحدد له زمنا ولم يخصص له مناسبة قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عباد الله للناس في هذا الشهر الذي هو شهر ربيع الأول الثالث من شار شار الله أهوال في الاحتفال أو الاحتفال بمولد النبي بمولد محمد صلى الله عليه وسلم واحتفالنا واحتفالنا واهتمامنا بمولده صلى الله عليه وسلم ليس كما يصنع الجهال والغافلون من الناس ليس بأن نقيم الزينات ونفى الرايات ونوزع الحلويات إنما احتفالنا به أن نتذكر هذا الرسول الكريم العظيم أن نعيش في ذكراه أي أن نعيش في ذكرى سيرته أو ذكرى رسالته صلى الله عليه وسلم إخوة الإسلام قد كان لبعثته صلى الله عليه وسلم نتائج مبهرة فقد نقل الناس من حال نقل الناس من حال إلى أحسن إلى أحسن حال من الظلام إلى النور ومن الضلال إلى الهداية ومن التخبط والحيرة إلى الأمن والإطمئنان أيها الإخوة المسلمون إنه من الصعب جدا أن نصل إلى الحقيقة الكاملة لشخصية محمد صلى الله عليه وسلم إننا لم نستطع الحصول إلا على لمحة سريعة منها فهذا محمد النبي ومحمد القائد ومحمد الملك حين ملك أمر العرب وأدان لطاعته عظماؤهم ومحمد التاجر حين يصير بين الحجاز والشام ومحمد الواعظ أو البشير النذير ومحمد الحكيم ومحمد رجل رجل الدولة ومحمد الخطيب ومحمد المصلح والمجدد ومحمد ملاذ اليتامى صلى الله تعالى عليه وسلم ومحمد حامل عبيد والمدافع عنهم ومحمد محرر النساء وهو محمد القاضي والحاكم ومحمد القديس محمد الزوج الوفي محمد الأب الحقوق محمد الجار حكيم ومحمد العابد الزاهد وقد كان محمد بطلا في كل هذه المهام الجليلة وفي جميع مجالات النشاط الإنساني على حد سواء صلى الله تعالى عليه وسلم عباد الله وقد بدأ محمد صلى الله عليه وسلم حياته يتيما إذ مات أبوه وأمه حامل وهم حامل حامل به لشهرين فحسب فلما أصبح له من العمر ست سنوات ست سنوات ماتت أمه فذاق في صغره مرارة الحرمان من عطف الأبوين وحنانهما قال تعالى ألم يجدك يتيما فآوى ثم تقلب حاله من صبي يتيم إلى لاجئ مضطهد في شعب بني المطلب وقد قاوم محن الدنيا وخرج منها سالما ليكون مثالا يهتدى في كل مرحلة مثالا يهتدى في كل مرحلة من مراحل الحياة ولم تقتصر إنجازاته صلى الله تعالى عليه وسلم على جانب واحد من جوانب الحياة لو أن العظمة تمكنت في تنكية وتطهير أمة مشربة بالهمجية والتخلف ومنغمسة في ظلام أخلاقي مطلق فإن الشخص المتميز بالفاعلية والمليء بالقوة والنشاط الذي استطاع أن يحول ويهذب وينهض بأمة بأكملها غارقة في الحديد كما كان حال العرب وجعلهم حملة مشاعل الحضارة والمدينة والمدنية والتعليم له كل حق في هذه العظمة ولو أن العظمة تمكن في توحيد العناصر المتناثرة والمتضاربة والمتشاكسة والمختلفة في الجميع في المجتمع برابطة الأخوة والإحسان فإن لنبي الصراع كل الحق لهذا الامتياز صلى الله تعالى عليه وسلم ولو أن العظمة تتمكن من إصلاح هؤلاء الغارقين في أوهام ومعتقدات خرافية معتقدات خرافية منحطة ومضيا وممارسات خبيثة مهلكة متعددة الألوان فإن نبي الإسلام قد بدد الأوهام والمعتقدات الخرافية والمخاوف المنافية للعقل والمنطق من قلوب الملايين صلى الله تعالى عليه وسلم ولو أن العظمة تمكن بنشر الأخلاق السامية فإن الأعداء والأصحاب شهدوا لمحمد صلى الله عليه وسلم بأنه الصادق الأمين ولو أن الفاتحة المنتصر رجل عظيم لو أن الفاتح المنتصر رجل عظيم فهو إنسان قد بلغ مرتبة مساوية للأكافر والقيافر بعد أن كان مخلوقا بسيطا يتيما لا حول له ولا قوة وأسس إمبراطورية عظيمة ظلت كذلك على مدى هذه القرون الأربعة عشرة ولو أن الحب الشديد الذي يناله القائد هو المقياس للعظمة فإن مجرد ذكر اسم اسم هذا النبي صلى الله عليه وسلم له تأثير الرقية الفاتنة حتى في يومنا هذا على ملايين الأنفس المنتشرة في جميع أنحاء العالم أيها المسلمون لم يدرس النبي صلى الله عليه وسلم الفلسفة أو الحكمة في مدارس روما أو فارس أو الهند أو الصين وهذه بلاد راقية الآن ومع ذلك فقد استطاع أن يكتشف أن يكشف للبشرية أن يصف للبشرية أسمى وأعلى الحقائق الخالصة القيمة وبالرغم من كونه أميا صلى الله عليه وسلم فقد كان يستطيع الكلام بفصاحة وحماسة ترفع الرجال إلى دموع الفرحة وما أنه ولد يتيما وبلا أموال دنيوية فقد كان محبوبا من الجميع شملت أيضا جميع أوضاع البشرية الاجتماعية يقول واحد يتكلم في كتابه الأبطال وعبادة الأبطال ويذكر محمدا صلى الله عليه وسلم يقول فلتسمه ولتدعه ما تشاء فلتسمه ولتدعه ما تشاء إنه لم يستطع لم إنه لم لم يطع إمبراطورا جليلا متوجها مثلما أعطي هذا الرجل لم يطع إمبراطورا جليلا متوجها مثلما أعطي هذا الرجال أعطي هذا الرجال أو هذا الرجل في ثوب ركعة ركع ركع بنفسي في ثوب ركعه بنفسي وإنني لأجد أن خوضه 23 عاما في التجارب الحرجة الصعبة يلتزم بالضرورة نوعا من البطولة الحقيقية والعجب من ذلك ما يقول رجل آخر اسمه بوسوت سميث هذا اسمه وهو نصران فقد كان رئيسا للدولة يتكلم عن النبي صلى الله عليه وسلم لقد كان رئيسا للدولة والجماعة جماعة تدين بدين بنفس العقيدة وقد كان يجمع سلطة سلطة ومقام قيصر والباب معه ولكنه باب بدون قيلاء الباب المعروفة وغروره وقيصر أي جمع ملك قيصر بلا فيلق أو خشود وبلا جيش عامل ولا حارس شخصي ولا قوة ولا قوة من الشرطة ولا دخل ثابت ولا دخل ثابت لو أن ثمة رجل كان له الحق في أن يري أنه يحكم بالحق الإلهي فقد كان هذا الرجل هو محمد صلى الله تعالى عليه وسلم فقد كانت معه جميع السلطات من غير أن يكون معه ما يدعمها أو يحافظ عليها فقد كانت بساطة حياته الخاصة متطابقة ومنسجمة مع حياته العامة صلى الله تعالى عليه وسلم لقد صارت مساحة صارت مساحة تقدر بمليون ميل مساحة تقدر بمليون ميل مربع شاة تصرفه بعد فتح مكة إن السيد جزيرة العرب كان كان يسلو نعله ويرفق أو يرفو ملابسه صوفية الخشنة ويحلب الشاة ويكنس البيت ويوكل النار ويقوم بأعمال أعمال المنزلية الأخرى التي يعهد بها إلى القدم عادة وفي الأيام الأخيرة من حياته صلى الله عليه وسلم كانت المدينة حيث كان يقيم قد صارت أكثر وأغنى وكان الذهب والفضة متوفرين في كل مكان وعلى الرغم من الرخاء والاقتصادي من الرخاء الاقتصادي الذي كانت تشهده المدينة في ذلك في تلك الأيام فإن أصابيعا كثيرة كانت تمضي من غير أن توقد النار في بيت ملك الجزيرة يعني الرسول صلى الله عليه وسلم وكان طعامه يقتصر على الأسودان أي التمر والماء وكان أهل بيته صلى الله عليه وسلم يبيتون جوعا ليال عديدة متعاقبة لأنه ليس ثمة طعام يأكلونه في, تلك الليالي الله أكبر ولم يكن محمد صلى الله عليه وسلم ينام على فراش وثير وإنما كان فراشه حصيرا مصنوعا من ألياف النخل بعد يوم شاك طويل وقضى معظم ليلة معظم ليله بالصلاة وكثيرا ما كان يندفع إلى البكاء بين يد خالقه طالبا أن يمنعه القوة للقيام بواجباته وكان كل ما ما يملكه يوم وفاته هو بدء دراهم كان ما بكى عند رسول الله صلى الله عليه وسلم بعد وفاته بدء دراهم قسم منها قضي به دين له وعطي الباقي لبعض الفقراء الذين جاءوا إلى بيته يطلبون إحسانا وصاب الذي كان يلبسه صلى الله عليه وسلم حينما فاضت روحه إلى باريها كان به ركيا عديدة أما البيت الذي البيت الذي طالما انتشر منه النور هذه نقطة مهمة أخرى البيت الذي خرج منه النور نور الإسلام إلى العالم فكان معتما لأنه لم يكن في المصباح زيتا لا حول ولا قوة إلا بالله لقد تغيرت الظروف المحيطة به صلى الله عليه وسلم وكان نبي الله لم يتغير تغيرت الظروف ونبي الله صلى الله عليه وسلم لم يتغير وكانت محمد نفس الشخصية سواء في حال النصر أو الهزيمة وسواء في حالة القوة أو المهنة وسواء في ساعة اليسر أو العسر فرسل الله وأنبياؤه لا يتبدلون كما لا تتبدل طرق الله تعالى وسننه ونواميه قال رجل يتكلم في مجد وعزة رسول الله محمد صلى الله عليه وسلم قال إن أشهر الرجال صنعوا الأسلحة وشرعوا القوانين ووضعوا النظريات وأسسوا الإمبراطوريات فقط فهم لم لم لم يؤسسوا ولو اعتبرنا أنهم أسسوا شيئا يذكر أكثر من قوى مادية أو سلطات مادية كثيرة كثيرة من هارت وزالت أمام أعينهم أما هذا الرجل يعني محمد صلى الله عليه وسلم فإنه لم يحرك لم لم يحرك ويؤثر في الجيوش والتشريعات والإمبراطوريات والشعوب وال والأسر الحاكمة فقط ولكنه حرك وأثر في ملايين الرجال بل الأكثر من ذلك إنه أزاه الأنصار أزاه الأنصار والمذابح والآلية الزائفة وأثر في الأديان وغير وغير الأفكار والاعتقادات والأنفس إن صلوات إن صلواته إن صلوات ودعوات المتصلة وأحاديث الغيبية أو مناجاته مع الله وفاته ونجاؤه وانتصاره بعد وفاته صلى الله عليه وسلم كلها أمور لا تشهد على أنه كان دجالا أو مدعيا للنبوة ولكنها تشهد على إيمان راسخ منعه القوة لكي يحيي ويجدد العقيدة وهذه العقيدة كانت ذات شقين هما وحدانية الله تعالى وأن الله ليس كمثله شيء فالشق الأول يثبت لنا ما شاء الله يثبته من أسمائه وصفاته والشق الآخر أو الشق الآخر ينفي عنه ما ليس له أي ما ليس لله سبحانه وتعالى ما ليس له سبحانه وتعالى فهو حكيم وخفي ورسول ومشري ومقاتل وسيد على الأفكار ومهي ومجدد للاعتقادات المعقولة والمنطقية ولدين بلا تماثيل ولا صور ومؤسس لإمبراطورية واحدة لإمبراطورية واحدة روحية أو دينية هذا هو محمد صلى الله تعالى عليه وسلم أما حكم الاحتفال بذكرى مولد النبي صلى الله عليه وسلم أيها الإخوة المسلمون فقد اتفق العلماء كلهم على أن الاحتفال بذكرى المولد النبي بدعة لم يعرفه النبي صلى الله عليه وسلم ولا الصحابة الكرام ولا من اتبعهم ولكنهم اختلفوا قديما وحديثا في حكم الاحتفال بذكرى مولد النبي صلى الله عليه وسلم إلى أقوال ثلاثة ومنهم من أنه من رأى من رآه من البدع من رآه من البدع الحسة ومنهم من أنكر وجعله من قسم المبتدعات المحرمة الداخلة في يوم قول صلى الله عليه وسلم آه، الداخلة في يوم قول النبي صلى الله عليه وسلم وإياكم محدثات الأمور فإن كل مدرسة بدعة وكل إن كل بدعة ضلالة أقول الثالث منه من ذهب إلى جواز الاحتفال بذكر مولد النبي صلى الله عليه وسلم وقيده بشروط منها أن يكون في يوم واحد وأن يخلو من من إضاعة الوقت والصلاة والمال وأن يخلو من الاختلاف بين الرجال والنساء وأن لا يكون في تجاوز في المدي الرسول صلى الله عليه وسلم إترام وقلوب الأمر الخامس من شروطهم an yakuna fihi Allah yakuna fihi shirkiyat adúpẹ́ fún ọlọ́run wa ọba ẹlẹ́dàá gbogbo ayé ẹni tó gbé ẹni tó jẹ́ pé ìdarí gbogbo sánmà àtilẹ̀ ọwọ́ rẹ̀ ló wà gbogbo tí ń bẹ nínú ẹ̀ ní tí mí àti tí kì í mí ọlọ́run bá tó pọ́n àwọn ọmọ ènìyàn lé pẹ̀lú gbígbé ànábì kan dìde tó jẹ́ wípé tá a bá ń dákọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba òun ni mọ́ mú wọn tá a bá sì ń dákọ̀ àwọn ànábì ọlọ́run òun ló pin wọn ọlọ́run ọba ló gbé dìde torí o ó fẹ́ fi pọ́n tó rẹ̀ ṣàpọ́nlé ẹrú ẹ̀ ẹ̀dá ẹ̀ káàkiri orí ilẹ̀ ayé pátápátá ànábì náà sallallahu alaihi wasallam ó ní kẹ́ ọlọ́run tọ́lọ́run ti kẹ́ gbogbo ayé jẹ́ ádámà pé ìkẹ́ni òun náà ní ọrẹ tọ́lọ́run fi ta gbogbo ayé òun ní mọ́lẹ̀ tọ́lọ́run jẹ́ kí tọ́lọ́run fi ṣe tó fi ká òkun kúrò fún gbogbo ojú dúdú bákan náà là ń bi ọlọ́run ọba àlékún kí àtìgẹ rẹ̀ kó máa bá nàbì náà sallallahu ta'ala alaihi wasallam àtàwọn sọ̀hábà àtàwọn ará ilé rẹ̀ àtúgbẹ́ ní tó tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ àti ní tó tún náà sojú kòkòrò títẹ̀lé títí di ọjọ́ ìgbéra mo ara létí láti ká sì mọ̀ nípa ìgbésí ayé ànábì sallallahu ta'ala alaihi wa àwọn kan wọ̀nyí ààrí kan yọ nínú gbogbo ẹ̀wọ̀n ká sì bẹ̀rẹ̀ bá ṣáájú ká tẹ̀lé súnà ànábì ká wá ìmọ̀ nípa bá ànábì ṣe lògbésí ayé torí pé a fẹ́ kódà ọ̀ràn yẹn ni. ọlọ́run ọba ó pa wá láṣẹ ọlọ́run bá wa sọ wípé inú sọ́tìlà azad ọ̀yà kan ti wà àwòkọ́sì dáadáa ń bẹ fún yín látara ànábì sallallahu alaihi wasallam fún gbogbo ẹni tó bá jẹ́ pé wọn kan àti bọ́lọ́run bá pàdé tó nífẹ̀ẹ́ mi sí pé òun fàyè lẹ́njọ́ kan òun sì padà sọ́dọ̀ ọlọ́run eléyìí jẹ́ ká mọ̀ pé ọ̀ràn yẹn ni wal yawmal akhir tó sì ràn kàn yín pé àlùkìyámà ń bọ̀ ayé yóò tán tó sì rántí ọlọ́run wa lọ́pọ̀lọpọ̀ irú ẹni tí gbẹ́yẹ lórí ìròyìn bá ń bẹ fún kó mọ̀ wà kọ́ sí látara ànábì sallallahu alayhi wa sallam. nínú oṣù eléyìí tá a wà yìí tí sí oṣù rọ̀bí là á wà yìí àwọn èèyàn pín sí oríṣiríṣi ọ̀nà nípa sáàsẹ̀ ẹ̀yẹ àbáṣẹ̀ ẹ̀yẹ sáàsọdún àbáàníṣọdún iná ló bí kọ́lidé ó máa wáyé gẹ́gẹ́ bí ìjọba ti máa rẹ́kọ̀gnáìsì oríṣiríṣi ọ̀nà àwọn èèyàn pín sí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà táwọn èèyàn pín sí ẹni tí ń sọ̀rọ̀ tí mò ń sọ Yusuf al wọ́n ń bẹ láyé kọ́lọ́ ń sọ lè fún gígùn fún wọn. inú àwọn ọmọ lárúbáwá ni wọ́n sì gbìyànjú tó pọ̀ sójú ọ̀nà ẹ̀sìn wọ́n wá ń sọ nínú àkọsílẹ̀ wọn kan ni pé kìí ṣe báwọn òpè ti ń ṣe lẹ́yìn tọrọ ìsìláàmù bá yé ó ti ṣe pẹ̀lú bíbí ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní kìí ṣe pé ká lọ dá sọ kìí sì ṣe pé ká lọ ta àsíá tá a fẹ́ pàgọ́ síbì kan wọ́n ní kìí ṣèṣì pé ká máa há àwọn nǹkan dídùn dídùn dídùn láti máa fi ṣàpẹẹrẹ ayọ̀ bóyá oúnjẹ àbí nǹkan mímu ṣùgbọ́n anna tàdá karọ̀ hádà rọ̀súlẹ̀ làbí wọ́n ní ká jẹ́ ká nàbí gbẹ̀gbọ́n ọmọ ọ̀bẹ lọ́kàn wa. àyìnà ń ṣàfihàn ìdìkọ̀rọ̀ ká máa sẹ̀mí lẹ́yìn tí ń rántí ẹ̀ ká máa sẹ̀mí lẹ́yìn tí ń rántí bó ti ṣe lògbèsè ayé ojú rẹ̀ rí pọ̀ ojú ànábì rí ìwọ̀nba tíntín náà láàlè mẹ́nu bá ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fẹ́ ká gbé sọ́kàn láti mọ̀ yín pàápàá jùlọ tásìkò tí àbí bá dé a máa rántí pé ah, àsìkò yìí ló tún dé yìí nígbà tí ẹni tọ́lọ́run rán tó fi sànú fún gbogbo ayé yìí tó sì kan ró àdánwò tó kàn yìí kì sì ti pọ́lọ́run bá pati àbẹ́rẹ́ mọ́ rí ti tóbi ọlọ́run kì í sì pọ́lọ́run bá pati ló fi kan ró àwọn àdánwò bẹ́ẹ̀ ẹni ọlọ́run láti bẹ̀rẹ̀ dé parí kò sí kódà nígbà táwọn èèyàn rò pé ọlọ́run pàtì ọlọ́run tún sọ ayà kalẹ̀ pé rárá o yìnbọn tí o nígbà táwọn tún rò pé ọlọ́run ọlọ́run tún tutù rẹ̀ sọ kalẹ̀ pé mo ti bẹ pẹ̀lú ẹ̀ ẹni bẹ́ẹ̀ kó kanró àdánwò yìí kó ríru pọ́npọ́n náà anabi wasallam yìí tá a bí àbí tá a wasallam àwọn àbáyọrísí kan mọ̀ tibẹ̀ jáde tó tóbi tó jẹ́ pé òun gan-an ni àtúbọ̀tán rẹ̀ fún gbogbo mùsùlùmí tó bá wáyé àbí gbogbo ẹ̀dá tó wáyé tó sì jẹ́ mùsùlùmí òdodo. torí pé gbígbé dìde tá a wí yìí ó sún àwọn ẹmọ èèyàn kúrò lágbọn ibìkan ó gbé wọn ságbọn ibòmíì agbọn abọ ló ti gbé wọn kó inú òkùnkùn birikiti tayé tá à ń pè lójú dúdú nínú àánú tá à ń pè lókùnkùn ó lè má yé tó nínú àánú tó àánú tó dojú ẹ̀ àánú tó jẹ́ pé èèyàn lè má gbọ́ fèrè wọn nájà tí ó bá nù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ tó kọjá tí wọ́n ti ṣàpèjúwe yẹn lọ́mọ èèyàn wà kó tó di pa ànábì dìde sallallahu alaihi lójúṣe ọlọ́run ọpọlọ tó ti dàrú ṣùgbọ́n tó mọ̀ nípa ètò ayé ó sì ti dàrú pàtàkì kíámà ìgbédìde ànábì sọlọlọ sọlám ló tọpọlọ yẹn tó ló fi jẹyàn kò rọrùn ká lè mẹ́nu bà gbogbo nǹkan tí kódà bí ìbá ṣe lórí kóṣùbà kó jẹ́ lórí lẹ́kṣọ̀ tá a pàṣípò sí àbí sẹ́mínà tá a dágbà tó pọ̀ sí àbí kí èèyàn sọ díẹ̀ nípa gbèsè yà nàbí sọlọ́lá ọ̀tá àríwọ̀sálà. ìnagbákan olùmọ̀ bí sọ wípé ó ní muhammadu nabi àkọ́kọ́ ni pé ànábì ni sallallahu ta'ala alayhi wa sallam ẹni tó lọ́wọ́ bá mé sí kọ́ìdù ni adarí ayé ni ayé ló darí ṣe mọ̀ pé orípa tó fi lélẹ̀ nípa dídarí ayé bí ìgbà tó sì wà láyé náà ni lódò ìgbà tí mùsùlùmí òdodo bá ń bẹ lórí ilẹ̀ ayé tẹ́lẹ̀ rí gbogbo àwọn tí wọ́n ń darí ayé tí wọ́n ń darí àgbọ̀ndì kan nínú ètò táyé wọ́n ń fi bẹ́ẹ̀lẹ̀ ètò ń yí padà gbogbo ẹni tó bá tún dé tó jẹ́ mùsùlùmí òdodo dáná ní ìpínlẹ̀ ló ń bomi sí torí kìí ṣe olóṣèlú ayé nìkan olóṣèlú àlìkíámọ̀ òrìrì àlìkíámọ̀ ni àwọn olóṣèlú lè má parí ọ̀nà kan wọ́n lè bẹ̀rẹ̀ sẹ́mi ìbá àmọ́dá tó tẹ̀ tó ti lọ kò jọ bẹ́ẹ̀ nínú ti súnà tànàbì sọlọ́lọ́ ọ̀tá ọ̀gbẹ́ni tó bàjẹ́ àlìkíámọ̀ dáná ní ìpínlẹ̀ ní ìmọ̀ bomi sí ní o máa gbé lárugẹ èmi ò gbé kárí gan kò sí nǹkan míì tí ó mọ wá lóbi àwọn tó yẹ pé ànábì jẹ alikọọlì olùdarí ó jẹ alimọlì ọba gbogbo ròyìn níbẹ̀ lára rẹ̀ ní lábẹ́ ìdarí náà ló ti jẹ́ ọba torí pé gbogbo àwọn ọlọ́lá ọlọ́lá abiyì abiyì bọ̀rọ̀kìnní bọ̀rọ̀kìnní ilẹ̀ lárúbáwá wọ́n tẹríba fún wọ́n gbà fọlọ́n. òun náà ni businessman tó tún ga lórí ilẹ̀ anábì náà mọ̀ ni sallallahu ta'ala alayhi wa nígbà wo hiya yasiru bena hijazi wa sham láti Madina lọ sham lónìí kì í sẹ́rìn díẹ̀ ó yẹ pé wọkọ̀ ni ẹ̀gùn bàálù ni kéèyàn ń ṣòwò láti Madina ó lọ ṣòwò ní sham olówó náà wọ́n pè bẹ́ẹ̀ bá kó nàìjíríà gan ti lọ Dubai wọn ni àkódà àwọn ti di international eh, businessman àbó lọ Ghana anabi ń ṣòwò láti Hijaz Hijaz wọn ń pe Saudi Arabia ń gbà yẹn kò tí ì jẹ́ Saudi Arabia yóò sì máa lọ Sham wọn mú un lọ títí tó fi di pé òun náà máa ń pọ òwò tóun náà fi wá di kó ṣòwò adarí nù ìjádari tó jẹ́ ìjá adarí tó jẹ́ iná ló fi daran. darandaran tó ní sójọ́ ga darandaran tí sì ń da ẹran perfectly tó sì ń gba commission nínú ìgbésí ayé náà lélẹ̀ wa sallallahu ta'ala sọlá kódà ó sọ wípé gbogbo àwa tọ́lọ̀ ń gbogbo wa la dara tọ́lá fẹ́ da èèyàn darí èèyàn ọlọ́run wá ń tírèèni wa pẹ̀lú dídá sọ fún pé jìdíjà lọ tí ó sì máa lọ ẹni tó jẹ́ pé ẹ ṣe sùúrù ẹran kan nínú ọgọ́rùn tó takú tí ẹ bá filẹ̀ tí ṣe owókù ninety nine bí yóò bá lọ kò sí nǹkan kan nígbà tí ó bá yá tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù ẹran ọgọ́rùn kan kò ní sí mọ́ èèyàn rẹ̀ èèyàn kó dọ́dọ̀ lọ kò nígbà tí ò ní rẹran kó délé bẹ́ẹ̀ náà làwọn èèyàn àwọn èèyàn ó tún wá símpù jẹran lọ ṣùgbọ́n ẹni tó bá ti lè daran yóò darí èèyàn yóò ṣe sùúrù pẹ̀lú ọmọ ádámà ó ní gbogbo àwọn tó lọ́n ti lánàá bí là daran rí sallallahu ta'ala alaihi wa sallam òun náà tún ni adájọ́ mọ̀ tún lànà bí sallallahu alaihi wa oníwàásí ni oníwàásí ni wọ́n ní anabi sallallahu alaihi wa sallam idha tó bá fẹ́ khutuba. ihmarra wajhuhu ojú rẹ̀ ó pọ́n o ala huwa wartafa sawtu ohùn rẹ̀ ó sì ga ka annahu mundiru jaysh ẹ sì rí commandant gbogbo ogun ló wà ní torí pé ó fẹ́ jẹ́ tí ń sọ tó jọ́rọ̀ ọlọ́run kó wọnú ọkàn ọkàn àwọn tí ń gbọ́ símbò míì àfi bí àfinú ọkàn yẹn ti ń jáde bó ṣe ń jáde inú ọkàn kan ni ó mọ̀ wọnú ọkàn míì nínú bá fún un lẹ́bùn rẹ̀ nù. anabi náà sallallahu alaihi wa sallam oní al-muslih oní máa ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn kì í fi nǹkan kan lẹ̀ pé lọ wọn parí ẹ̀ rárá anabi ó pèpè bójú kí nǹkan náà kéré tó níyàgbẹ́ ẹnu inú àwọn àṣeyọrí tó sí inú àwọn àdámọ́ ọlọ́run tó ti sáré ti lélẹ̀ tí àmọ́ gbọ́ sátidé ẹ̀fà gbọ́ gbẹ́ngbẹ́ wáyà wọ́n sẹ̀ wọ́n mọ̀ sẹ́tù ara wọn jàre. àbó mi ìta àti ẹ̀ ti sọ sọ sọ tí ò lójú tù tá a sọ pé wẹ́ tí a lọ fún fẹ́ ká ṣe ó dẹ̀rẹ̀ ó dẹ̀rẹ̀ kẹta tá a pè wọ́n. ànábì kì í ṣe bẹ́ẹ̀ o kì í fàwọn èèyàn lẹ̀ ní òkùnkùn bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam wọ́n ti pè ní alimusli oní alimujadid ẹ̀ tó wá tí wọ́n sàpọ̀ mọ́ ẹ̀sìn àwọn èèyàn ń sin ẹ̀sìn bálabàla tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ra wọn wọ́n ń tajà wọ́n ń ṣòwò wọ́n ń bímọ wọ́n ń gbéyàwó wọ́n kì í sọ̀nà tó gbàgbà tọ́lọ́mù gbogbo ẹni tí ó bá wá padà síbi ní tànà ní ìṣàtúnṣe ẹ̀sọ́ lọ́lọ́ òtárọ̀ sọ́làm inú ojú dúdú àtànùbà yẹn náà ló wá wà nísìnyí o ẹni tí ń bímọ tí ò mọ tó rọ̀ mọ́ nínú Islam ẹni tí ń fẹ́yàwó tí ò mọ tó rọ̀ mọ́ nínú Islam ẹni tí ń ṣòwò tí ò mọ tó rọ̀ mọ́ nínú Islam níbàámu sí ní tànà bí mo wá inú ojú dúdú tó burú ń bà yẹn inú ẹ̀ náà ló ti sẹ́kù sí wọ̀lẹ́yàdùbìlà etugbo tún gbọ́ nípa ànábì sallallahu alaihi òun ni wọ́n pè ní màláàzùl yatama òun nẹni tí ma ọmọ òrukàn máa fi ara tì lẹ́yìn ọlọ́run tí wọ́n ńgbà tánábì ń bẹ láyé ìyẹn ni wípé sallallahu alaihi ọkàn àwọn opó àtọmọ òrukàn balẹ̀ ọkàn àwọn opó àtọmọ òrukàn balẹ̀ tẹ́ ẹ bá rí opó tí ń kìí ṣe pé torí ẹni tó kú nìkan àyípadà aburú tó fẹ́ ṣẹlẹ̀ ni òun gan lè máa pa wọ́n lẹ́kún ju èyí tó lọ àkíámọ̀ lọ torí pé bá a bá bẹ̀rù ọlọ́run bá dójú ẹ̀ á ti kí àwọn lóṣù mẹ́ta ká tó yọwọ́ bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọjá mọ́ ọdún mẹ́ta mi kò sẹ́ni tí ó béèrè òpó yẹn mọ́ ṣùgbọ́n nígbà tánàdì ń lọ ayé sallallahu ta'ala alaihi wasallam ọkàn wọn balẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run bẹ láàrin wa ni wọ́n ti pè ní mọ̀láṣílì àtàmọ́ nìyẹn. òun náà òun tún ni hamil abid ọkàn àwọn ẹrú náà balẹ̀ pé ìyà ò ní jẹ wá àwọn ẹrú tí wọ́n ti ìdọ́mọlúàbí bí àwùjọ bíi sáà náà bí wà làwọn náà wà ẹnìkan ò ní ráìdì wà sallallahu ta'ala alaihi wasallam torí máa dáàbò bò wọn yìí máa fún ọ lẹ́tọ̀ọ́ wọn bákan náà ni muhariru nisa olólàdírẹ́tì àwọn obìnrin ẹ̀rí kan báyìí àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ìdàgbàsókè ayé àti èrèjẹ alùkìyàmọ̀ lónìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó àwọn èèyàn kó lábẹ́ ìmọ̀lẹ̀ àti ìlànà Islam máwọn fẹ́ labirate wọ́n yí sọ́nà mi Islam ló labirate obìnrin ntí jẹ́ muhariru ni àtàríra ká sọ wọn dọmọlúwàbí pé iná ayé rẹ lẹ wà ẹ wáyé àná àwọn èèyàn wá ń mọ̀ ọ́n mọ̀ gbéra wọn ti túláàsì pápá jùlọ àwọn obìnrin wọn gbéra wọn síbi òkú ẹrú jọ̀hún ló kọ pé ẹ sáfi wálẹ̀ ẹja ṣe ti wa àfẹ́ máa wà lábẹ́ kẹ́ ẹ sì wà lábẹ́ ọkùnrin olórí rẹ̀ kí a mọ̀ kò sí gbádùn tí wọ́n lè jẹ láyé kò sípò tí wọ́n lè dìmú láyé tí wọ́n bá sílẹ̀ ara wọn kúrò lábẹ́ ọkùnrin àdánù níjọba rẹ̀ kí a mọ̀ kò síbi kò áwọ̀ that is why tóbi jẹ́ pé generation tá ń produce ní ìsìn àbí tó pọ̀lọpọ̀ ń produce generation tó fẹ́ tó fẹ́ pa ayé run ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn fọmọ rẹ mọ́ orúkọ wọn ló ṣẹ́kù sí wọn la torí pé wọn níyà tètè pé àwọn ti wọ sàárè tòtò àwọn ọmọ ò níyà mọ́ láyé ní tó ń bẹ lẹ́yìn kọ́ mọ́ bọ́ lára obìnrin ọkọjá bíbí mọ́ tí wọ́n bá fẹ́ jèrè ní ọgbẹ́rẹ́ rẹ̀ kíá náà bẹ̀rẹ̀kọ̀ sóbìnrin tó ní táì gbogbo orú yẹn mọ́ anábì wa sọlọ sọlá ni muhariru nisa olùsọ pé ẹ̀yin obìnrin ẹ̀sọ́ gbé jẹ́ mọ́wọ́ píríkẹ́ lè jèrè ṣùgbọ́n wọ́n ti kọ̀ láti tẹ̀lé. bákan náà adájọ́ ni o alqadir ẹni mímọ́ ẹ̀ lọ́wọ́ bá ṣe azọ́jú lè wá ọkọ lọ́wọ́ bá sànàbì sọlọ́lọ́ ọ̀tá àdàrọ̀ sọlá ní ẹ̀ tó fẹ́ ṣàṣeyọrí ànábì ní kó lọ wò ìtànábì ní kó lọ kà ìgbésí ayé nípa aláìn yẹn tó wáyé pàgbọ́n yẹn ló fẹ́ wò ní kó lọ kéèsì sọlọ́lọ́ òtàlù sọlọ́ ló jẹ́ pé tíyẹn bá ké tíyẹn bá ké súnà tànábì oníwàásí lòun náà máa jẹ fúnra ẹ̀ kí oníwàásí kan tó dé pé àfa àníkàwá báyìí sọ̀rọ̀ ni ó ti bá rẹ̀ sọ tó jù bẹ́ẹ̀ lọ wàláì làbí ó ti bára ẹ̀ sọ torí ẹnu kó jókòó lásìkò tí òbí nú mọ́ òun àyà ọkàn máa wà ní àdìsí ọkàn máa wà ní bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń gbọ́ wà sí tí èso ní kéwú tí ó pẹ́ wà sí súnà ní gbọ́ ìgbà tó jókòó tó kọ̀ hàn tọ́lọ́hún ìròrí tí ń bẹ fún gbà náà tọ́lọ́hún ni kẹ́ ẹ̀ tó wá sálámọ̀ sí pé abẹ́ báyìí sọ̀rọ̀ ni o àfẹ́ràn ìlétí ni o ó ti rán ẹ̀ létí púpọ̀ sùúrù ti wọlá àfẹ́ntí kì í bá ṣe pé ń gbọ́ súnà torí tọ́lọ́hún kóun fẹ́ fàmúlẹ̀ lóko ló jẹ́ pé ànábì sallallahu ta'ala alaihi wasallam eh, ó jẹ́ ó jẹ́ azawjul wasi ọkọ tó múnádóko ni tó mọ̀ ń pa ntòrọ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó fẹ́ jẹ́ ìyàwó kó náà wá lọ wọlé ànábì sallallahu ta'ala alaihi wasallam àbíkọ́ èyí tí wọ́n sọ nípa àwọn sàábé obìnrin tí wọ́n lọ ayé lásìkò ẹ̀ bákan náà nàbì sallallahu ta'ala wa sallam gbogbo dandan ká máa rántí nì tí ó túmọ̀ sí pé a mọ̀ à ń fíìlì pé ànábì wá sáyé sallallahu ta'ala wa sallam àlìjáàrú karim aládùúgbò lànàbì sallallahu ta'ala wa sallam tẹ́yìn fẹ́ kú omi tó bá wà ó yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ aládùúgbò lónìí bí wọn ò lè kúrò ládùúgbò yín ẹ̀yin ó kúrò ń bẹ̀ àìmọye irú ẹ̀ rẹpẹtẹ. bákan náà nabi sallallahu alayhi wa sallam al-abidu az-zahid aráyésá ni ìtumọ̀ aráyésá rẹ̀ díẹ̀ ó jẹyọ gbogbo ọ̀kọ̀ọ̀kan níbi tá a wá wí kò sẹ́ni tó ṣáájú ẹ̀ kò sẹ́ni tó lìbì o tọ́dọ̀ ló pírìtì ẹ̀ olóòtú wá sí ẹ̀ kò sẹ́ni tó ṣáájú rẹ̀ ń bẹ̀ kò sẹ́ni kankan tó ṣáájú ànábì sallallahu alaihi wasallam níbi ìwà kan níbi ìwà rẹ̀ òun lọ̀gá kò sẹ́ni kan tó sì jìnnà sí pálapàla tó òun náà ló sọ pé eléyìí ò dáa òun ló sì jìnnà sí jù tọ́ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọlá ńlá ńlá tá a wá ń sọ yìí ó tọ́ kíkorò tí ń bẹ níbi ìjọmọ òrukàn ó tọ̀wò kò tí ì dáyé tí bàbá òbí sí mọ́ ọmọ ọdún mẹ́fà ló wà tí ìyá náà ti lọ kò tí ì dáyé tí bàbá òbí sí mọ́ ó sì di ọmọ ọdún mẹ́fà ìyá fayé lẹ̀. èsì bẹ lára adùn tí ń bẹ lára bàbá àtìyá níbi ìfararò ọmọ àti ìfararò wọn tọmọ náà ànábì ò yẹn láyé sallallahu ta'ala alaihi wa sallam bẹ́ẹ̀ bá sì wò ó bí kì í bá ṣe pé remote control gbogbo àwa pátápátá gbogbo ẹ̀dá ayé ọwọ́ náà ló wà ní. Ntí máa ń fa irú ìgbésí ayé tọ́nu yẹn máa bá rẹ̀ tí máa ń fa lílẹ̀ tí yóò sì lẹ̀ títí òsì kò láyé nù. Wọ́n ní kí ló fà á? Kò rẹ́ni sọ. Kí ló fà á? kò ní bàbá rú ẹ̀ wọ́pọ̀ láyé lónìí bó wàá ní gíga tànẹ́bì ṣe tó bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam pẹ̀lú ogbó ẹ wo bó ti bẹ̀rẹ̀ láì adùn bàbá àtìyá òun ò tọ́wò débi tí ó mú dá kan ẹ wá wo kátà lè máa ròyìn káwà tòní náà ká kọ́ ṣe o ká ronú o. nípa péyẹn wà nípò ní gbogbo àwọn tí máa bẹ nípò láyé tá a lè sọ pé wọ́n fi pò sí dáadáa bóyá nígbà tí lágbájá wà nípò òun lógun báyìí ló ṣẹ nìdẹ̀kùn bá dé kò sírú ẹni náà tó wà nípò tó wáá rí nǹkan kan mú ṣe yọrí tó tó tànàbì sallallahu ta'ala alaihi wasallam pé ní téèyàn máa fi pò ó ṣe pé akódà nígbà tí wọ́n wà nípò ẹni báyìí báyìí báyìí báyìí gbó aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni wàláyé kò sẹ́ni tó ṣàṣeyọrí ìbànújẹ́ sallallahu ta'ala sallam tó jẹ́ pé àwọn tí ó ṣe Islam títí tí wọ́n fi kó láyé apákọ̀ àkọsílẹ̀ wọn bẹ́ẹ̀ bí àsọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n sọ nípa ànábì sallallahu ta'ala sallam. bákan náà ká tan ìwà àbí ẹ̀sìn tó jẹ́ kó sì sẹ́kù sínú ọkàn ọmọ ádámà àtàwọn àwà tó ga ìwà pọ́nlé tó jẹ́ pé tá a bá bá lára èèyàn àwọn èèyàn ó fún irú ẹni bẹ́ẹ̀ ní ọtọmátìkì ìwé ẹ̀rí ẹni ọlọ́run tó jẹ́ pé ló sì ṣàlàyé àwọn àwà yẹn sallallahu alaihi wasallam tó dídí kọ́ọ̀tì báwa láti ṣe bẹ́ẹ̀ lónìí tó ní wá lára tá a lérò pé tó bá ṣe bẹ́ẹ̀ ó ti di mógùn ó ti di dìdìrín ó ti dọ̀dẹ̀ láyé yìí tó jẹ́ pé wà tọ́lọ́run sì fẹ́ ni ẹni tó píríjì ẹ̀ tó sì ṣe é onílànà nàbì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọmọ ara yóò fún ọ ní ọtọmátìkì wẹ̀rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló sì lọ́dọ̀ lọ ṣùgbọ́n ní àwa a lè ṣe sùúrù rẹ̀ ní gbogbo orí tábánámọ̀ mẹ́nu bá ìwà ọjọ́ lọ orí eléyìí kan lọ́rọ́ ó ti parí. ṣùgbọ́n gbogbo ohun tí jẹ́ àlàkàlàkù sáàmìyà righteousness lódìdí láì yọ̀kánlẹ̀ ànábì ló píríkì ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam. àní sallallahu sallam kò kẹ́kọ̀ọ́ ní Rome. kò kọ́ ní Italy kò kọ́ ní India kò kọ́ ní China kò kọ́ ní Amẹ́ríkà kò kẹ́kọ̀ọ́ mi kankan ní gbogbo àwọn ibi tá a dàtọ̀ àtàwọn àyè míì káwí sọ pé ẹ mọ̀ pé ó rìnrìn àjò púpọ̀ kẹ́kọ̀ọ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn títóbi títóbi táyé tẹ́ bá ń ròyìn lónìí ẹ mọ́ gbàgbé pé ẹ máa fi ìròyìn ẹ̀kọ́ kún náà ni ó fi di báyé pariwo síbi lónìí tẹ bá wò sí ìfẹ́ ẹlòmíì tẹ bá ń gbọ́ ń pa pé báyìí ló jẹ báyìí ló jẹ tẹ bá rí sí òkè àti ewu tó dé ibi tó dé ibi tó dé nì nínú cv ẹ sọ pé àbájọ ó gbọ́dọ̀ gbogbo àjò òrìn o kọjá china kọjá káwá sọ pé ìyẹn lè lẹ́bùn ṣùgbọ́n tó ń bó ti jẹ́ ẹni tí ó mọ̀ ọkọ tí ó mọ̀ ọkà tó yasafin olùkàlẹ́ àmàbífà sọ̀ọ̀hà wàhámẹ́sà tẹ́lifà òrìjà ìlà àjọmọ́ ìlfọ̀rà bó ti jẹ́ láàmú ọkọ̀ mọ̀ọ́kà àwọn tó mọ̀ ọkọ̀ mọ̀ọ́kà wọ́n ń bi léèrè pé kílẹ̀ wíṣà nínú èdè kan náà wàláhìí làbí wọn kò fọ àrọ̀bì wọ́n sọ wípé báyìí òye wa ò ní sí ọlọ́run. sallallahu ta'ala alaihi wa sallam. àná ó pọ̀ bẹ́ẹ̀ bí ẹ̀ bá fẹ́ lè fi léyìn ṣe rìsáàjì kan lọ́tọ̀ wà láàyè yóò gbà eh, mọ́tà àbí kejì. àdì sọ̀rọ̀ ọjọ́ kan sallallahu ta'ala sallam ó ní ẹ má fẹ́ ẹ bá fẹ́ fẹ́ yàwó ẹ má fẹ́ ẹ̀fọ́ orí àkìtàn ẹ̀fọ́ orí àkìtàn náà wí ó sì sọ lédè lárúbáwá àwọn ká má fẹ́ ẹ̀fọ́ orí àkìtàn ìyákún wákàdọ̀rọ̀ àdámàn àwọn ní kí ní jẹ́ bẹ́ẹ̀ ojúṣe ọlọ́run ọ̀sẹ̀ wàá ṣe tẹ̀sí rọ̀rọ̀ kì í sì ṣe pidgin ló sọ gbogbo wọn jọ pọ́tẹ̀ sọ gbogbo wọn jọ gbọ́yẹ̀ náà yìí náà ni kì í ṣe broken ọwọ́ ní alimaratul hasna ọlọ́run tó rẹwà filimambiti su tó jẹ́ pé ìdílé ìbú ló ti jáde ṣùgbọ́n pẹ̀lú kọ̀ọ̀kan nínú èdè lárúbáwá tí ò yí àwọn lárúbáwá ti máa sọ̀rọ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kódà aráàfin kan ó tún sọ pé èmi mo mọ̀ ń pè jù yín lọ òun náà lọ́lọ́run sọ alukurani kalẹ̀ fún táǹkà tó sọ pé ẹ máa kà á pẹ̀lú dídùn òun sí torípọ́rọ̀ ọlọ́run ọba ni ládàá ń bẹ̀ tí ìbá ti fi ti sí arí òun náà lẹ́yìn tó wọ́n bí ànábì gẹ́gẹ́ bá ti sọ ọlọ́mọ òrukàn sallallahu alaihi wasallam tí ò ní ọ̀rọ̀ ayé ọwọ́ á jẹ́ pé òun lára ayé fẹ́ jù ẹ dákun já sàkéèsì àárín yẹn náà tẹ́ bá ń pariwo yẹn kan ní ìsìn tí wọ́n ń sá tẹ̀lé wọ́n ní àmá yẹn náà ìsìn o nígbà tán wálé ní last month one hundred and fifty bag rice ni wọ́n pín. wọ́n dẹ̀ pín bọ́ǹpítà agolo five hundred wọ́n dẹ̀ pín aṣọ ọ̀pá mẹ́fà mẹ́fà ìyẹn náà ń lọ bíi ń lọ bíi bí ọgọ́rùn-ún méjì ìgàn ìtànkà ní ti ta fẹ́ràn yàn o èyí tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lẹ wọ́n máa ń lẹ ọkàn wọn lóko ni o sọ̀rọ̀ pẹ̀lú tó rà pa mo ti kà yẹn gbogbo alájọ mọ̀ bí wọ́n ti lé ọkọ ẹ̀ lóko wọn máa ṣépè fún yẹn pọ̀tà anábì ò ní ọmọ òrukàn ni kò ní nǹkan kan kí ló tó ń lọ tó tó jẹ́ tó nà ọmọ aráyé fẹ́ràn jù kí ló dé pé ẹni tí ò bá nàbì láyé sallallahu ta'ala sallam òun náà sì takú ó sì fẹ́ kẹ́mi òun ó bọ́ sórí súnà tànàbì sallallahu ta'ala sallam kò òun ò tẹ́ ẹ̀ bá nàbì láyé tẹ̀ wàláyà àánú ọlọ́run ni ó túmọ̀ sí pé ìsìláàmù nù ìsìláàmù gangan nù secret ìsìláàmù nù kò dìgbà tí yẹn bá rọrọ̀ ẹ̀yẹn ṣètò ọlọ́run ẹ sọ̀rọ̀ rí ọlọ́run wa kó lè ní àtẹ oṣù náà náà tún sọ náà rẹ̀ sọ́dọ̀ sọ́la oníṣẹ́ ìbátẹ̀ ní sẹ́ẹ̀dì sàrà oní oní ọ̀hìn kálímà tó dáa ọ̀rọ̀ náà lọ làwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù bákan náà ní pé gẹ́gẹ́ bí ṣe kẹ́kọ̀ọ́ kíláàsì jihad ogun tọ́lọ́run bá pa aláṣẹ kó jagun táwọn kèfèrí ti fẹ́ pa àwọn sọ̀hábà tán tí wọ́n sì jẹ wọ́n yà tẹ́mi wọ́n sì ń bọ́ lójú ànábì sallallahu ta'ala alaihi wasallam tánàbì sì ń fojú rí wọn ọlọ́run sì pa aláṣẹ kó jagun títí dìgbà tọ́lọ́run fi sọ pé jáde lòpò fáárọ̀ ọ̀lẹ́mọ̀nà àtìkì wọ́n á gbógun tí wọ́n báyìí ní ìsìn wà nábì sallallahu ta'ala alaihi wasallam nígbà náà kò lọ sí oògùn kò sí rọmọ ogun tò ó sì rí wọn pín ó sì rí wọn gáìdì ó sì rí wọn sẹ́ẹ̀t ju kojú ọ̀nà tá ń gbà tí ọmọ ogun lọ láyé tòní tí wọ́n sì ń borí àwọn tọ́lọ̀ pẹ̀lú ìmánì wọn tọ́lọ̀ bá fún wọn àwọn kan sọ wípé nínú àwọn tí èsè mùsùlùmí wọ́n nígbà tó wá lágbára tán kérò wá pọ̀ lẹ́yìn ẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí jagun wọ́n gbé dà sọ́wọ́ ọ̀tún wọ́n á gbé alukuran bí alukuran tí wọ́n bẹ́ẹ̀ ni ìdá yóò sì lè gbó sọ́kọ́sá lè gbé ìdá kan sí ọwọ́ kan ó gbé alukuran sọ́wọ́ kan pé ó yá gbà tọ́ọ̀ bá gba orí ẹ̀ ó lọ sí ni àà sáwọn òpìtàn ti kú tán láyé ni ẹ máa lọ wọlé òǹkà àwọn sọ̀hábà tó ja ogun kọ̀ọ̀kan torí tọ́lọ́run ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń ka nóvù ẹ̀ kà nípa ìgbésí ayé ànábì sallallahu ta'ala sọ́nà tí wọ́n bá dákọ̀ òwe kan ẹ̀ sọ pé ẹ̀ ti kà tán ní ìsìn náà lẹ́sọ̀ ogun òtàn ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ àmẹ́ ẹ̀ lè sọ nǹkan kan nípa ìgbésí ayé ànábì tẹ́ ẹ tẹ̀lé sallallahu ta'ala bẹ́ẹ̀ bá lè ka nkankan ẹ lọ ẹ kọ́kọ́ lọ kà nípa al islamiyya wọ́n ti kọ́ gbọ́ ẹ̀ ní àti ká sọ pọ́pọ̀lọpọ̀ ẹ̀ àwọn ogun tó jà nínú islam táwọn àbí tí ò sí ń kì í gan ẹ wá lọ kà wọ́n káwọn tí èsì mùsùlùmí náà lọ kà jọ fi wòye kẹwàá wò sí òǹkà àwọn kedere tí ń jagun sẹ́ńgbà tẹ́rọ wa pọ̀ sánù lábẹ́rẹ̀ sí máa gbógun táwọn èèyàn ọlọ́run ló ní ó tó gé báyìí ẹ̀ẹ́nà ẹ̀ gbọ́wọ́ sí wọn padà kí ló ń bíbí ànábì sallallahu alaihi wasallam àpẹẹrẹ ni òun là kọ́kọ́ nú àwọn àpẹẹrẹ kéékèèké pálùkìámọ̀ ti súnmọ́ ó ní wíwá sáyè mi bíbí tá a bíbí gbé mi dìde lójúṣe àpẹẹrẹ kan náà àpẹẹrẹ àlùkìámà nítorí pé mi àtàlùkìámà ìka méjì tó papọ̀ mọ́ra wọn nígbà tí sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọ̀là ó ní èmi àtàlùkìámà bá a ṣe rí ni ìyẹn ni pé bí mo ṣe wá yìí ẹnìkan kan ò ní wá mọ́ táyé òbí tán sọ òjútẹ́ ọlọ́run ti ń bọ̀ tẹ́lẹ̀ èyí tí five hundred thousand five hundred years ń bẹ láàrin wọn ó ní tí ẹni tí one thousand years ń bẹ èyí tó ju bẹ́ẹ̀ lọ ti ń bẹ láàrin wọn kánẹ́bì mi ò tó dé ó ní àmọ́ bẹ́ẹ̀ ni ṣe dé yìí o ẹlòmíì ò ní wá mọ́ ó sọ sí bá ti lọ kó láàrin yín àlùkìámà ti súnmọ́. ọwa jihad wo ló wá ṣẹlẹ̀ kábi gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ tó ṣẹ́kù sórí ilẹ̀ láyé lónìí léèrè kánàbí ò tó kú ní mọ́kà ẹ sì wo yan sàábí tán pa ní mọ́kà kákọ́kọ́ testify sí yẹn náà bó bá jẹ́ pé kò ṣeé sọ lọ́rọ̀ ẹnu kákọ́kọ́ lọ kàwé ìtàn ẹ̀mí àwọn sàábí bọ́ ní mọ́kà ànábì ò sì nǹkan kan tó lọ́rọ̀ wọn sì pa láti ń gbà náà kódà ńgbà tó lọ́wọ́ tó wọn á pa láti sallallahu ta'ala alaihi wasallam fi mọ́kà alẹ́ lọ́lọ́wọ́n bá wí kódà náà sáà nàbí ọba jagun sallallahu ta'ala alaihi wasallam tọ́lọ̀ ń wá rọ̀jò mùsíbà àdó olóró àti parun àti oríṣiríṣi àìsàn bú tọrọ táwọn kèfèrí lórí pé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tó fi àwọn pàànàbí láti ẹ̀pẹ́ kó fi Mákà lẹ̀ fún ta ni ẹ̀dá tó ta ni wọ́n fi Mákà lẹ̀ fún fi Mákà lẹ̀ fáwọn ọ̀tá mi abáàmọ̀túmẹ̀ jáde Mákà máa lọ sí agbábọ̀ míì lọ́mọ tọ́lọ́n sì mọ̀ pé mọ́kà ń bọ̀ wá dìlú ìsìláàmù padà kí ló tọ́lọ́n rọ̀ bẹ̀rẹ̀ gbà náà ṣebí torí káwa náà lè kọ́ sí ni pé ẹ̀ máa ń ṣe faradà bí ẹ̀ bá ń bẹ pẹ̀lú ọlọ́run báyìí náà ó sọ kíkorò ayé yìí wò ó tí ẹ̀ bá ń bẹ pẹ̀lú ọlọ́run kì í ṣẹni tó jẹ́ pé mùsíbà kan òdòdó sọ pé à ìwọ̀n ọlọ́run sí irun ni wàá kí ni ìsinmi àbí kí ni tó fi jẹ́ pé èmi lè tọ́ sí lẹ́nu ẹ bóyá wọn ṣàlàyé ìsìláàmù fún ọ tàbí ọ̀gbọ́yé ta ni máa tọ́ sí tá a ti máa mọ̀ pé ní ọlọ́run ni. ẹnìkan sọ pé wàlùtùsámìhì wàlùtàdé ọ̀húnàkà máa fi ìta ẹ pé ànábì ní tẹ́ ẹ bá fẹ́ sallallahu ta'ala sallam ẹni tó sọ̀rọ̀ yẹn kì ṣe mùsùlùmí ó ní ó ní làmìyá yúùtọ̀ ìmbùrọ̀ tó ó ní akọni kan láyé kò sí tọ́mọ èèyàn tẹ̀lé ẹnìkan tó láàmì làkàláyé kò sí tọ́mọ èèyàn tẹ̀lé mísílà náà ò sí àhádà rọ́jòl gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀lé arákùnrin anábìnrin rìn fàásì sallallahu alaihi wasallam ó ní kò sí akọni kan tó láàmì làkàláyé tẹ́lẹ̀ máa sọ pé eléyìí lọ orìnrìn àjò báyìí ó débi báyìí ó lo iye ọdún báyìí ó darí àwọn èèyàn báyìí tó bá sọ̀rọ̀ kan gbogbo ayé ti gba tiẹ̀ ó ní kò sẹ́nìkan ṣoṣo láyé tí wọ́n tẹ̀lé bí wọ́n ti tẹ̀lé ànádì sallallahu alaihi wasallam ẹ wá ẹsọ ẹsọ lè míì lónìí náà ó lóun ní sì ń wọṣọ tó yá kiri kò sẹ́nìkan tí wọ́n tẹ̀lé láyé bí wọ́n ti tẹ̀lé kásọ àsọ lónìí náà ta ló nítọ̀ báàbá bá àkọsílẹ̀ èsì táwọn ní lọ́wọ́ ìtẹ́ni ti ti sọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ kékeré káwá wòye sí náà láyé lónìí ta nítọ̀ tàbí ẹ̀sọ̀ ànábì ò sí láyé mọ́ lónìí sallallahu ta'ala alaihi wasallam ẹ wo èèyàn tí ń sọ̀rọ̀ ẹ̀ ẹ wo èèyàn tí ń hùwà rẹ̀ bó ṣe hù ń gbà tó wà láyé ẹni tí ń sọ pé rárá ìtẹ̀sọ̀ yàrá bí o sọ kò sì bá nàbí láyé ẹ wo iye bílíọ̀nù àwọn èèyàn tó wà lórí bẹ́ẹ̀ ẹ wo bílíọ̀nù àwọn èèyàn tí wọ́n sì fẹ́ kó jẹ́ pé orí bẹ́ẹ̀ làwọn ò fàyè lẹ̀ sí kódà bó ti wù káyé burú tó bó ti wù káwọn ọ̀rọ̀ rí burúkú wọnú ọmọ èèyàn tó káyé dàrú tó orí ìbánadí ṣe máa ń sọ̀rọ̀ yẹn àti bó ti ní àmọ́ ìwà yẹn làwọn fàyè lẹ̀ sí kódà bó bá jẹ́ pé náà ni ó bá gbẹ̀mí ẹ wo bílíọ̀nù àwọn èèyàn tó wà lórí yẹn láyé lónìí kòmọ̀tò ànábì náà ayé náà sọlọ́lọ́ sọ̀sọ́là ọmọ sọ́ọ́lẹ̀ mọ̀ ni àwọn tòní àwọn èèyàn ń padà lẹ́yìn wọn tó bá dé stage kan báwọn èèyàn ti máa padà lẹ́yìn àwọn olóṣèlú yóò máa yà wọ́n lẹ́nu pé ah, ah láì sí ìfagbára lẹ̀ eléyìí mọ̀ ti burú jù àpọ́nlé ni pé ńgbà tí wọ́n bá kú ní kò tán ojú ọmọ yẹn ó sì máa wálẹ̀ ara yóò máa balẹ̀ pé sóun náà làwọn èèyàn ti kù lẹ́yìn tó báyìí sóun náà làwọn èèyàn lẹ̀ lóko báyìí sóun lòún kọjá táwọn èèyàn kò sí báyìí láì sí ìdí fòlẹ̀ bí ìgbà tó jẹ́ pé tẹ̀ńtọ́ba ṣe àgbàjẹ ẹnìkan ti wá sáyé lẹ̀ ó ti wà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala one thousand four hundred and thirty six years. bàbá tó bímọ mi lónìí àbídé ìbáṣọ onísúná ló bí lógún kódà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí onísúná ò bí wọ́n ti fàkírà bàbá wọn lẹ̀ àdìẹ ọkàn tó pọ̀lọpọ̀ bàbá ti sọ́kàn tí ò bá tọ́lọ́mù àwọn ọmọ ti yà fún bẹ nínú àánú ọlọ́run bá náà torí pé àwọn òbí máa bímọ ni ànábì náà sọ bẹ́ẹ̀ kó tó kó láyé ó ní gbogbo tí wọ́n bá sì bímọ sí náà ni wọ́n máa fi tréènì ọmọ wọn títí tọ́lọ́run fi ṣèdáyà fọmọ yẹn tí ó fi ṣe tọ́lọ́run ti kára pé yóò ṣe kó tó kó lórí ayé àwọn òbí máa bí tó bá jẹ́ mọ̀júsí mọ̀jísà ni wọ́n sọ di mọ̀júsí wọ́n sọ di tìǹsìnà tó bá jẹ́ nọ̀sùránì wọ́n sọ di nọ̀sùránì wọ́n sọ di nàsárà tó bá sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́sàn náà wọ́n sọ di ọ̀bọ ọlọ́sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn wá àgbà náà yásíkò alẹ́ kìtà àkọọ́lẹ̀ ọlọ́run yóò wá wá àkọọ́lẹ̀ burúkú ni kọ́lọ́run yóò ṣẹlẹ̀ lé wa lórí ẹ̀yìn tí wọ́n bí sínú súnà ẹ̀yìn tó sì ráwọn àpá olódodo ti ń pè sákèésí tó wájẹ́ pé oníwà padà di mùsíbà àwùjọ oníwà padà di ẹni tó kẹyìn sọ́lọ̀ ọlọ́run mọ́ fi ṣe àdánwò fún wa tó fàdánwò burúkú yìí. ẹnìkan nínú àwọn mo eléyìí lẹ́ẹ̀kan wọ́n pè ní Bosworth Smith mùsùlùmí ó ní ta sọ tó bá ti pẹ́ nìkan bẹ أنه يحكم بالحق الإلهي فكان هذا الرجل هو محمد صلى الله تعالى وسلم ó lẹ́nu tó wáyé pé ẹnìkan ni ó dájọ́ ọgbà ayé tí ìbá sọ lọ́hùn títa ló yẹ kó dáa ó ní Muhammadu ni ó jẹ sallallahu ta'ala alaihi wa sallam. ó ní kárátì máa hó jẹ ní oṣù tọ̀ nígbèrè ayàkúnà máa hó má ìdààmú ha ayò ha fi lọ àlẹyà ó ní gbogbo àgbà sótọ̀ nígbà pé ní sótọ̀ ó ní páwà ó ní ọlọ́run ọba fún un kò wá sẹ́nìkan tó ń sọ̀pláì ẹ̀ bẹ́ẹ̀ bá rí kọ́ńtì kan kékeré ní ìsìn kéréje táwọn àwọn kọ́ńtì kan tó tóbi lágbàáyé bá sọ pé mọ́wọ́ rí ẹ bẹ̀rẹ̀ ogun àpòǹkògùn ránṣẹ́ lọ́nà ọba máa gapá ó ní ànábì sọ̀rọ̀ sọ́lá títí fi ń sagbára ó lẹ́nìkan kan ò sọ̀pláì ẹ̀ láyé ó ní sámà lọ́nà tí ń sọ̀pláì ẹ̀ kí nìkan náà kó wà ìmàníyà agbára ìmàn olóhùn làwọn àwọn àwọn àwọn àwọn àwọn ọba kaisara ọba Rome àwọn yẹn máa ń ròyìn àwọn náà pè ní imbratoria àwọn alágbára ayé àwọn ẹ̀rú ti ń bá àwọn abitá ti ń ṣèjọba wàláyé tí wọn bí láyé làbí láyé láyé láwò anábì ti ń bẹ ní Madina sọlọlọ ọtara sọlá lọ́dún kan nígbà tó sá nàbì láyé mọ́ kódà bákìrì náà ti ṣèjọba ó ti lọ ó ti kó lórí ilẹ̀ ayé Umaru ní khalifa ńgbà náà lẹ́nìkan bá wá látọ̀dọ̀ Irakil náà wọn bá Rome ló bá ló bá wọ mọ̀dínà ló bá bá ẹnìkan ní àbáwọ̀lù tónítọ̀ kan gbó ilé kókó tó ti sùn lọ ló bá sọ wípé ọ̀dọ̀ ààrẹ lọ́dọ̀ tàwọn lọ́hùn ọba kẹfìrí ìlò ń ti wá òun sì ń lọ sọ́dọ̀ khalifa Umar ọmọ Khattab lórí Allah ta'ala àná ó ní ẹni tí ń bá ọ sọ̀rọ̀ tí wọn náà ń bá sọ̀rọ̀ òun náà ni Umaru ó ti káàkiri káàkiri káàkiri bó o ní ìlú ṣe rí bó làwọn yẹn ṣe wà sí wọn á sùn lábẹ́ igi kan ó ní Umaru ọmọ Khatọ́ọ̀bì lòún wí kìí ṣe tiẹ̀ olóòun náà ni ó tètè ń dáìmọ̀ kó tó mọ̀ pé Khalifa ló ń bá sọ̀rọ̀ mo gbàgbé ẹsẹ̀kẹsẹ̀ ó sì ń ka ewì lédè lárúbáwá ó tó bíi mẹ́jọ àbí méje tí lè rántí wọn tán nísìn ṣùgbọ́n nínú rẹ̀ ni pé ó ní àmì ń tà nípa rígbà tí ń wí ọ̀rọ̀ yẹn lọ sí de parí làmá àkọmútalẹ̀ adélábàáyé náà kò mú un ọlọ́kàn rẹ̀ ò déédéé balẹ̀ bí ẹ bá ṣe pé ẹ fi ọ̀pọ̀ òpó déédéé pílà déédéé ẹ fi rinlẹ̀ ẹ ti dọ́gbadọ́gba. wànímtà náà mà kọ̀rírì rẹ̀ ní ha ní ha ìwọ́sùn lábẹ́ láì sí kankan ó láwọn ọba tawọn fẹ́ǹsì wọn ó tó ní odi ìsọ́ tó jẹ́ ti yangi àtòkúta ó ní síbẹ̀síbẹ̀ àwọn agbébọn tí wọ́n kọjá fẹ́ǹsì wọn ó ní síbẹ̀síbẹ̀ ọkàn wọn ò balẹ̀ ewì náà ló fi wí ní lárúbáwá. onífẹ́ǹsì wọn tó jẹ́ òkúta àtìyangí e, ẹ̀rú báyàn kátó wá sọ àwọn ẹgbẹ́ tó dúró sára fẹ́ǹsì síbẹ̀síbẹ̀ wọn rí fọkànbalẹ̀ ọkàn àwọn tòní náà kọ. tọ́ bákan náà Ànábì sallallahu alaihi wasallam inú ìròyìn tá a sọ lẹ́ẹ̀kan ni pé aráyé sámọ̀ ni. àrí ayé sálà nàbì o sallallahu ta'ala alaihi wa sallam O sì yẹ káwa náà ráyé sá àìráyé sá ń lẹ̀ ń fi sófò púpọ̀ jù láwùjọ yìí pàápàá jùlọ gbàtàn sọ ayédáyé òṣèlú ẹni tí ò sí lóṣèlú gan para wọn jọ lóṣèlú lọ torí wọn pin dé wọn pin tó lóṣèlú gbé kalẹ̀ déédéé àwọn èso lóṣèlú o ṣùgbọ́n wọn pin nǹkan déédéé. àwọn kan gbà kan wọn níbi kan làwọn sí wọn ní bá wọn àwọn para wọn tán ni torí àwọn ló yẹ kó wà gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ó yẹ kára yìí sá nínú ìròyìn ànábì sọlọ́lọ́ òtárọ̀ sọ́mi pé káànà yóò fi léwu náà àlà ìmọ̀ ọ̀rán bàtà ìfún rẹ̀ sọlọ́lọ́ rẹ̀ ti kọ́ mọ̀lá àdìsá ó tó fi yà akọ tó ti alẹ́gbẹ̀ẹ́ bí tó ti alẹ́gbẹ̀ẹ́ kejì tó ti yan wájú amọ̀ràn fún rẹ̀ sallallahu ta'ala alayhi wa sallam. wàyà lè bò ṣáà àwọn abọ́tà rẹ̀ ẹran ó sì fún wàrà ìtúfẹ́ mu àtàwọn ará alẹ́. wàyà kẹ́lẹ́ sùlbẹ́ àwọn gbálẹ̀ ẹnu ilé ó ti gbangba tani ó ti ẹnu ẹ̀dẹ̀ ni àwọn gbà. amíru gbogbo ayé nàbíyù gbogbo ayé àti lálùkì àmọ̀ náà sallallahu ta'ala alayhi wa sallam. wàyókìrù náà àmọ̀ sanná tí máa fẹ́ ọ̀yà kóòmù bíi àmàlì a máa tàwọn sẹ́ẹ̀nù lémìí náà láti fi ràn wọ́n ara rẹ lọ́wọ́ ní ìgbà tó di pé ànábì okò láyé sọlọ́lọ́ ọ̀sán alẹ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí wá ní Mọ̀dínà kò dàbí tìpilẹ̀ góòdì yọjú àwọn nǹkan mìíràn tó jẹ́ nǹkan táyé ó ń wá sínú Mọ̀dínà mọ̀dínà tó ti dìlú góòdì àti ilé epo pátápátá ní ìsìn tọ báwọn nǹkan méjì yẹn ti wá pọ̀ tó sílvà gold láwọn àyè kan kó tó gbá nàbí kó láyé sallallahu ta'ala alayhi wa sallam kanat eh, fi tilka al-ayyam ó máa ń sùn táǹdì àwọn ọ̀sẹ̀ mélòó kan máa ń kọjá min ghairi an tuqada sallallahu ta'ala alayhi òun sì lọ bá alárúbáwá iná èyí tí ó sì ní irú ilé rẹ̀ ọ̀rọ̀ sì ti ń dé kó tó di kókó láyé. oúnjẹ rẹ̀ wọ́n pè ní asiwada nǹkan dúdú méjì wọn fi sọ wípé òun náà ní támúrù àtomi iná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba alárúbáwá ìyẹn wọn fi sẹ̀mí kó tó di pé ọlá yẹn wá gbòòrò támúrù àtomi àti wàrà ẹran bákan náà ará alẹ́ ànábì sallallahu ta'ala sallam wọ́n máa ń sùn lébi láwọn ọjọ́ tó pọ̀ wọ́n sọ pé làyálẹ́ àdìdà sọ́tọ̀ ni pé àkọ́kọ́rẹ́ ẹ̀jẹ̀ náà bá jẹun alẹ́ àná nínú ilé ànábì wọn làyálẹ́ àdìdà jọ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn ní jẹun tí ó sì tẹ̀léra wọn tọ̀ kí n tó fà ní pé kò sóúnjẹ ńlẹ́ láwọn àsìkò yẹn kì í ṣe kí wọ́n fi ṣe fáàrí. anábì sallallahu alaihi wasallam kì í sùn lórí ìtẹ́ kan tó ní láárí wọ́n ní laysa yanamu ala firashin wafir bí kì í ṣe ẹni òré àbí pàkìtì oríṣiríṣi ọkọ̀ tá a máa ń pè yẹn ẹyin tá a fọwọ́ tá a fọwọ́ hun fúnra wa ibẹ̀ ni máa sùn sí. kódà lọ́jọ́ kan ọmọ ọ̀rọ̀ mọ̀ká tó rọ̀bí aláwọ̀ sáárà ni ló sọ wípé ìwọ ojúṣe ọlọ́run fi ààyè tó wà tí ọlọ́run tó ọ sí bẹ lọ́run kí nǹkan orú gbọgbọ sí i ẹ wo ìhà yín tó dàbí ìgbà tó jẹ́ pé ìhà yín gangan lẹ́ni ànábì tẹsẹ jí ni gbogbo bí wọ́n ti wá wà ní suratul sura thirty three al-Ahzab tó yẹ pé n táwọn obìnrin wí tọ́jọ́ pé àwọn ìyàwó ànábì sọ́lọ́ sọ́lọ́ sọ́lá tí wọ́n wí pé ẹ bá wa bẹ lọ́hùn ẹ wọ àwọn ọba kọ́ísára àwọn kẹ́ísárọ̀ àwọn róòmù àti France àwọn yẹn nu tòun tí wọ́n ti kọ́ sọ lọ́hùn tó wọ́n ń gbádùn ẹ bá wí nǹkan kan fọ́ lọ́hùn wọ́n sì mọ̀ pé ànábì wà nípò bẹ́ẹ̀ sọ́lọ́ lọ́wọ́ sọ́lá sọ́lá àyà mọ̀ tún sọ̀kalẹ̀ mọ̀ tún ni tó tó wá lẹ pé ayé lè fẹ́ kí wọ́n tún ilẹ̀ kẹ́ báyé lọ o ìyẹn bẹnu sọ́tún làzábì táǹkàdò ní olónìí torí táwọn ará ilé wí tó bá yẹ kó ti sọ ọlọ́run bá lẹ bá fẹ́ ẹ̀yà àdìmú pẹ̀lú bó ṣe wà wọ́n wọ́n bá yà sọ pé ìkùtárì náà Rasulullah ìkùtárì náà Rasulullah àtẹ̀sànábì àtẹ̀sànábì àwáyé o àwáyé o wọ́n bá yà gbà fọ́lọ́n kíákíá ń bẹni sọ́tò bóyá yà tó so ànábì ẹnìkan tó ráyé sá ni eléyìí oníwọ̀nba díẹ̀ tá a lè mú wa níparí wọ́n ní ẹ wo ìmọ́lẹ̀ Islam káàkiri gbogbo àgbáńlá yìí níbo ló ti jáde inú ilé ànábì sallallahu ta'ala sallam ṣùgbọ́n ilé ànábì gangan wọ́n máa ń dín bíkọ́ọ̀tì láti rí epo tàn sí láńtà níbi tí ìmọ́lẹ̀ ti gba ayé tán pátápátá ibẹ̀ gangan máa ń sóògùn lọ́pọ̀lọpọ̀ wọ́n yìí sábà rí epo sí fìtílà sallallahu ta'ala alayhi wa sallam. kódà anábì wa sallallahu alayhi wa sallam wọ́n san gbèsè kan lẹ́yìn ìgbà tí ò sí láyé mọ́ tó yẹ pé wọ́n gba oúnjẹ kan wọ́n ti san ìgbà tí wọ́n kó láyé tán sallallahu ta'ala wa sallam ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ́n wá fi kankan dógò aṣọ kan nínú aṣọ wọn wọ́n fi dógò síbẹ̀ pé. tá a bá ti sanwó àgbàsọ. ń pè yẹn ní rahnu tẹ́ bá fi nǹkan dógò ní tẹ́ fi dógò yóò ní value tó kó tẹ́ ẹ̀ bá bá yóò ṣe déédéé gbà change tó kù fún yín. wọn ò tí ànábì ò tí ì san tó fi kó láyé sallallahu ta'ala wa wọn wá gbà. nígbà tánábì kó láyé àwọn kan dé pé ọ̀yọ̀ gárí kankan kó dé

ìyàwó Aisha ló kù láyé eh, Khadija ti lọ ọmọ lèmọmìnì ìyàwó Aisha ló kù láyé àtàwọn míì kò sí àgbọ́ pébì kan ni ti pín gún o sallallahu ta'ala alaihi wa sallam àwọn tá a fẹ́ ká dìmú nìyẹn so níwọ̀nba sókí ṣùgbọ́n pé à onímọ̀ ni mo lídì o kódà àpàdé ní eh, town hall ọ̀làmọ̀tún ni o kódà àtúnlọ̀kan lẹ́kọ̀ọ́ ìsìláàmù ò mú yẹn wá o ìtẹ́fẹ́ ká dì sọ́kà ká máa fi lo ayé nìyí ọlọ́run bá kó sí rọrùn fún wa kó sọ ọlọ́mọ lẹ́yìn ànábì tó tọ́ sallallahu ta'ala wa sallam aqulu ma tasma'un wa astaghfiru ta'ala li wa lakum wal ghafur rahim اللهم انزل الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وانصارهم ضد الاسلام والمسلمين في هذه الديار وهذه البلاد وبلاد المسلمين الخاطئه